إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقفه الله أقرأ صلاته نبوى محمد صلى الله عليه وسلم أسمى تسوجد لذلك ولسن القرآن الكريم لسنو سورة الأنبياء آية 21 أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا إبراهيم رشده من وكنا به عليم إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أمين كنتم لا قالوا وجدنا آباءنا لا عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين الله سبحانه وتعالى قل ولقد آتينا إبراهيم رشده من قبل أولم أتذكر إبراهيم عليه الصلاة والسلام رشده في منار من قبل شواجه تكيف أولم أتذكر النبي إبراهيم عليه الصلاة والسلام أتوصلنا شواجه كتوشي الذي وقت àbí ṣíwájú àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn rẹ̀ wọ́kúnnà bí àmì àwọn ọlọ́mọba àdúmọ̀pá rẹ̀ àwọn afẹ́sùn wọn ní àyà yìí ó ń tọ́ka sí àyà tí àbẹ́sì ìbọ̀rọ̀ yìí máa rí sọlá sọ̀tọ̀lá tí ọlọ́mọba tó nípa dìbéètì tó pẹ̀lú àwọn èèyàn rẹ̀ nígbà tó ṣe ní kékeré anábì Ibrahim alayhi salatu salam ó ń sọ fún àwọn èèyàn rẹ̀ nígbà tí ó rí ìràwọ̀ tó yọ ó ní àdàrọ̀ bí ìràwọ̀ yìí ní ọlọ́run ní òun ló dá ní bẹ́ẹ̀ ni òun ló ṣe jíjẹ ohun fún yìí ṣùgbọ́n kọlá máa fa ìgbà tí ìràwọ̀ náà wọ́pọ̀ anábì ibrahim àìsọ̀láàbù sọ́lá onílá ọ̀ṣẹ́gun áfìlì ní ìnífẹ̀ẹ́ gbogbo àwọn tí bá máa wọ́ fún un tàbí ìdírawọ́ tí mo rí kò kọlifáì láti jẹ́ kó ń lọ́lọ́run mi kò kọlifáì láti jẹ́ kó ń ló dá mi ọlọ́wọ́ bá ní fọlá máa ra alkọ́mọ̀rà bàbílà ìgbà tó tó rí yóò ṣùpá tó yọ kọ́ àlà àlà rọ́bì ó ní ilé ìní ọlọ́run mi فلما أفضل إن بكت وقو قال لئن لم يهدني ربي tọ́lọ́mọ bò bá tọ́mi sọ́nà dàtí ọlọ́mọ ọba tó dábì gẹ́gẹ́ tí ò bá tọ́mi sọ́nà làkùnánná nínú káwọn ìgbàlè màmá bẹ́ẹ̀ náà àwọn tó ṣe wípé yóò jẹ́ ní àná. فلما رأى القرآن شمس بازغة انبتت في يوم قال هذا ربي أني إليه ألومي هذا أكبر إليه تبي بقى ومتين رسالة له فلما أفلت يبطل هو أنت وصى أولئك أي أي جوني أي يعني إني بريء مما تشركون إني bọ́ pápọ́sẹ̀ kúrò ní gbogbo nǹkan tó ṣe wípé ẹ̀ ń mú ní orogún papọ̀ mọ́ ọlọ́run ọba inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal-ardh mo dojú kọ ọlọ́run ọba tó ṣe fún òun ló dá sánmà àtìlẹ̀ àní ìbànú lẹ́ni tí ò ní ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba lẹ́ni tí ó yí kúrò ní gbogbo nǹkan tẹ́ ń ṣe wà máa ánàlẹ́ ìlú ṣèké èyí ò ní máa bẹ́nu àwọn tí ó máa ṣe bọ pẹ̀lú ọlọ́run ọba àwọn afẹ́sí ní áyà yìí ó ń tọ́ka sí áyà tí ó ń bẹ tí akàtẹ́yìn wípé anábì Ibrahim alayhisalatu wasalam ó di bẹ́ẹ̀sì pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lórí ọ̀nà yìí láti lè fi àwọn ike tí wọ́n ń sìn àwọn ìràwọ̀ tí wọ́n ń ké pè àwọn àràwọ̀ ikọ́ ni ó dá wọn ṣé anábì Ibrahim alayhisalatu wasalam náà bá wọn nígbàgbọ́ nu ilé ìtẹ́lẹ̀ àbí kò bá wọn nígbàgbọ́ àwọn afẹ́sẹ̀ ń kò lórí ilé torí ẹni wọn a máa bèrè pé ṣé ó bọ́ sínú kárí ànábì ọlọ́run ọba kan tó ṣe fóun náà ti báwọn èèyàn ẹ̀ṣẹ̀ bọ̀ yí tẹ́lẹ̀ síwájú kọ́lọ́mù ọba tó fi ìmọ̀nà kọ́lọ́mù ọba tó ṣe ní òjíṣẹ́ àwọn àfẹ́sì ní gbàgbé ó pọ́ sílù ṣùgbọ́n yàtọ̀ sí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam Muhammad sallallahu alaihi wasallam kò ṣẹbọ kò ṣẹbọ rí kò ṣẹbọ pẹ̀lú ọlọ́mọba rí ṣùgbọ́n pọ́sibílítì kí àwọn ànábì tó ṣíwájú ká máa bẹ lórí ẹ̀sìn àwọn èèyàn wọn ṣíwájú kọ́lọ́mù ọba tó sọ àwọn lẹ́tà possibility yẹn ó wà dáadáa so làwọn apá mi fi ń sọ pé anábì Ibrahim alayhisalatu wasalam ìgbà tó ń sọ wípé òṣùpá ọlọ́run ni àbí ìràwọ̀ ọlọ́run ni àbí òun ọlọ́run ni èyí tó fi tó bí yíìbù ni tó sọ yẹn ṣùgbọ́n lẹ́tà ló padà rí wípé nǹkan yìí ó rọrùn sọlọ́ọ̀bá fi ń sọ yìí pé wàlàkọ́dà àtẹ́yìnà Ibrahim ọ̀ṣùdá ògùn kọ́bù ọlọ́ni àwọn ọlọ́wọ́ bá ti fún ànábì Ibrahim alẹ́sọ̀lọ́sọ̀ sọ́lá ní ìmọ̀lá rẹ̀ ní kọ́ọ̀bù síwájú láti jẹ́ kí ni láti lè jẹ́ kí ó jẹ́ ẹni tí òun ọlọ́wọ́ bá dáṣà lẹ́ṣà wọ́kúnnà bí àlùmí àwọn ọlọ́wọ́ bá anímọ̀ ń pa Ibrahim alẹ́sọ̀lọ́sọ̀ sọ́lá ọlọ́wọ́ bá ní máa ṣẹni tó bá wù lẹ́ṣà kéèyàn ní mo ti sin lọ́hún dé lẹ́bù wípé mi náà ti wá dà níbi ọlọ́run ọba kò bọ́ síbù bí àti ìwò kó sin ọlọ́run ọba tó kò lè di ànábì ọlọ́run ọba àyàfi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá mú ẹni yẹn tó spa lẹ́pà pẹ̀lú pé ó fi ṣe ìkan lára àwọn ànábì rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti kánú ìdí Allahu a'lamu haythu yaj'alu risalatahu ọlọ́run ọba ló mọ ibi tí máa gbé ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ dé ike lágbájá ọmọ lágbájá mo fẹ́ da sàlẹ́sà ike kó jẹ́ kan ní àwọn òṣìṣẹ́ yìí ló fi jẹ́ pé ìdánábí ọlọ́wọ́ bá kò ń ṣe nǹkan àmọ́ ń ṣiṣẹ́ kọ́ kò ń ṣe nǹkan tá a máa ń ṣiṣẹ́ débẹ̀ a lè ṣiṣẹ́ kájẹ́ wà bí ọlọ́wọ́ ọba ṣùgbọ́n àwa ṣiṣẹ́ ẹ̀ àti wá di ànábí ọlọ́wọ́ eléyìí pọ̀ síbò bẹ́ẹ̀ kò sí ipò tó ju ipò ànábí ọlọ́wọ́ lọ àfi láàrin àwọn ànábí ọlọ́wọ́ tí wọ́n jura wọn lọ ṣùgbọ́n pé ipò kan òun ni kò tí ó ju pọ̀ àwọn ànábì ọlọ́run ọba lọ kò sí ipò náà sotori ẹ̀ sọkúsọ tí ẹlòmíì máa ń sọ á ní ipò àwọn ànábì ọlọ́run ọba kò tó ipò àwọn wàlí kò tó ipò àwọn tí wọ́n jẹ́ wàlí ọlọ́run ọba eléyìí ara wọn tí wọ́n sọ ó sọkúsọ bẹ́ẹ̀ ilẹ̀ lómi ni wọ́n fi máa ń fìlì wípé òfin ọlọ́run ọba ò bá wọn wí torí wípé ipò àwọn ju ipò àwọn ànábì ọlọ́run ọba lọ torí pé kí ní ipò àwọn ju ipò àwọn ànábì ọlọ́wọ́n ọba lọ àwọn ànábì ọlọ́wọ́n ọba wọn á ní wọn rán wọn sí àwọn léètìkù àwọn òdẹ sínú àwọn léètìkù torí náà mẹ́sẹ́jì àwọn ànábì ọlọ́wọ́n ọba yẹn kò sí fún àwọn tó eléyìí gbólóhùn kèfèrí ni ìgbàlẹ̀ sọ̀pẹ́ tó bá wù kó sọ torí pé kò séèyàn kan tó ṣe yí pé a ní òfin kí ànábì ọlọ́wọ́n ọba mú wá ipe kò sí fún àwọn lópin ìgbà tó máa ń gbẹ́nu àwọn tí ọlọ́wọ́n bá rán ànábì yẹn sí òfin yẹn jẹ́ nǹkan tó wà báyìí lórí rẹ̀ ọlọ́wọ́n subhanahu wa ta'ala ní walaqad atayna Ibrahima hudahu min qabl àwọn ọlọ́wọ́n bá àtìtọ́ ànábì Ibrahim àtọ̀ sọ́nà síwájú wa kunna bihi irú èèyàn tó jẹ́ àwọn ọlọ́mọba subhanahu wa ta'ala la sàálẹ́fà la ṣe ní òjíṣẹ́ wa ìtọ́lẹ̀ ní àbíyí wa káwọ́bí máa rí ìtàmà fílù lẹ́tí àtúnlá àkókò ìgbà tó ń sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ máa fi ìtàmà fílù lẹ́tí àtúnlá àkókò àwọn òṣàtẹ́ ń bọ̀ ìbò òdìdí tí wọ́n ti jẹ́ kí ló dé tẹ̀ ń bọ òòṣà tẹ́ ẹ̀ máa sin ọlọ́run ọba tó dá àwọn òòṣà wọ̀nyí tó dẹ́ ẹ̀yìn náà ìdí tẹ́ ti dẹ́ àwọn òòṣà tẹ́ ń bọ yìí àbí òkúta tẹ́ ti dẹ́ àwọn òòṣà tẹ́ ń bọ yìí ẹ̀ ṣe máa sin ọlọ́run ọba tó dá wọn máa rí àtẹ̀mátì alẹ́ tí a ń dá àkùkù bóò ní ti àwọn òòṣà tẹ́ ń bọ yìí ṣe jẹ́ máa fi tàmàtí alẹ́ni ìlàkàntù náà àtìkù bóò ní tàwọn òṣàtẹ́ ìwọ̀ ìṣẹ́jẹ́ kọlu wajadna àbá wọ́n ní rẹ̀ Ibrahim kí ló sọ fún wa kí ni pọ́blẹ́mù rẹ̀ àwọn òṣàtà ń bọ̀ yìí bá ti bá bàbá wa tí wọ́n bọ́ nìyẹn bá ti bá bàbá wa tí wọ́n bọ́ nìyẹn síwájú ní òun bẹ́ẹ̀ anábì inú àlèsọ́látọ̀ sọ́lám òun náà pe àwọn ìjọ rẹ̀ síbi ìmọ̀ ọlọ́run lọ́kan kánmọ́ bò ṣàmá ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ wọ́n bu wọ́n sọ̀sọ̀ kú sọ ń pa rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe fi ilẹ̀ fún wa nínú ìrìnì ọlọ́run ní àwa láàárán ànábì mú àlùsọ̀láṣọ sàlám sí àwọn ìjọ rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ní kó máa ṣe wáàsù fún wa kó máa kìlọ̀ ọ̀yà fún wa kó ní ká máa sin ọlọ́run bá nìkan ká má bọ àwọn òòṣà bọ ẹ̀yẹ ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ wọ́n gbà ní tí wọ́n sọ fúnra wa ni pé wà kọ́ọ̀lù láàtàbàrúnà ولا تذرن ودا ولا صوعا ولا يغوث ويعوق ونسرا orúkọ márùn tí wọ́n dárúkọ yìí wọ́dù suwa yahoo fi arok naso orúkọ àwọn bàbá wọn tí wọ́n lọ tíṣọ fi wọn wọn àwọn orúkọ mara yìí sọ wọ́n ní ẹ̀yìn èèyàn wa ẹ ẹ má fi wá dùúlẹ̀ ẹ má fi sùwá alẹ́ ẹ má fa yàwó sulẹ̀ ẹ má fi yàrá kulẹ̀ ẹ má fi èyí tí àwọn èèyàn wa ń bọ nìyí tí wọ́n bọ ní ìgbéyèrè àkọ́kọ́ bolo ti bẹ̀rẹ̀ orí àwọn èèyàn anábì inú àlùsọ̀rọ̀ sàlám náà ló ti bẹ̀rẹ̀ anábì inú àlùsọ̀rọ̀ sàlám òun náà bá aláyé ni ló bẹ̀rẹ̀ àwọn orúkọ tí wọ́n dárúkọ yìí orúkọ àwọn ẹni rẹ ni wọ́n ṣùgbọ́n ṣètọ́ àwọn fi sí wọn lọ́pọlọ wípé àwọn ẹni rẹ wọ̀nyí ẹ ṣe máa rántí wọn kẹ́ ẹ gbé èrè wọn kalẹ̀ láti máa fi rántí àwọn ẹni rẹ yìí àwọn náà dẹ̀ gbé èrè yìí kalẹ̀ àwọn tó gbé èrè kalẹ̀ àwọn lọ ń tiwọn àwọn àṣejọ́sìn fún torí pé kí ni àwọn kà gbé e kalẹ̀ pé káwọn lè máa rántí àwọn bàbá wọn àwọn ọmọ táwọn wá bí kalẹ̀ ní ṣètọ́ tí àwọn bàbá yín tó lọ ibi tí wọ́n bọ yìí náà àwọn náà ti rí travis yìí pé èrè yìí definitely èrè tó ń bẹ́ńlẹ̀ yìí nǹkan kan ló ń ṣe ká ní pẹ́sọ̀ ìtọ́kọ̀ fáwọn tán yín wọ́n gbẹ wípé ẹ máa bọ́ wọ́n lè gbá dànù ṣùgbọ́n tó fi wọlé ní pé kẹ́ẹ̀kan máa fi rántí wọn àwọn ọmọ tuntun wọn tọ́wọ́ lẹ́yìn wọn ní fáwọn òdì pé ní tẹ́wọ̀n bàbá yín bọ̀ lélẹ́yìn wọn làwọn afẹ́sì wọn fi àwọn nǹkan kan wọn ń fi kankan kápọ́ kaka mú kankan níbi ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lómi àní ṣe ìka kékeré ìka kékeré yẹn tí wọn bá tètè àrẹ́sì ẹ̀ nísìnyí yóò padà di nǹkan ńláńlá gbogbo àwọn kátà rí ní nǹkan ẹbọ tí àwọn èèyàn ń ṣe lónìí ìdìkan ló ti bẹ̀rẹ̀ níta rí ní àwọn àdádálẹ̀ táwọn èèyàn ń ṣe lónìí sásọ di ẹ̀sìn tó ṣe pé tẹ́ ẹ bá sọ fún ọ pé kò ń sáré ẹ̀sìn ẹlòmíì ṣe tán àti jẹ́wúlẹ̀ kó máa bá ń jà ìdìkan ló ti bẹ̀rẹ̀ lóbìjọ́ wípé Islam ó fẹ́ káàkiri máa paná gbogbo nǹkan máa ń pè ní bíbíà gbogbo nǹkan tó máa ń pè ní nǹkan ẹ̀ṣẹ̀ káàkiri máa paná rẹ̀ nígbà tó bá ṣì ń bẹ kékeré torí pé tá a bá fi ilẹ̀ tó bá dàgbà àbí tó bá dìde nǹkan yìí ó padà jẹ́ nǹkan tí ó léwu so anabi Ibrahim alayhi salam, wassalam anabi nu alayhi salatu wassalam àmọ́ ìyà sí àwọn èèyàn wọn tí wọ́n kọ sí òòṣà bíbọ àwọn èèyàn anábì ní àìsọ̀rọ̀ sọ̀tẹ́lá ló bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà táwọn bẹ̀rẹ̀ rẹ̀ ó di nǹkan tó ń lọ bẹ́ẹ̀ tí lórí àsìkò anábì Ibrahim àìsọ̀rọ̀ sọ̀tẹ́lá ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ìdíkọ́ọ̀dà ní àbíyí wà káwé yìí ìgbà tó ń sọ fún bàbá tó bí kí ni àwọn òṣàfẹ́ dún ní mọ́tẹ́ ń bọ̀ yìí àtàmásìl òun náà ní nípa bá ti jẹ́ kalẹ̀ bí èrè tá a gbẹ́ kalẹ̀ òun ni wọ́n pè ní àtàmásìl nǹkan tó ń gbé kalẹ̀ láti lè fi rẹpírẹsẹ̀ntì nǹkan kan òun ni wọ́n pè ní àtàmásìl bàbá kan ti kú àwa gbé èrè rẹ̀ láti lè fi rẹpírẹsẹ̀ntì rẹ̀ àtàmásìl òun modern way tàbí ṣe ń bẹ́ẹ̀ ẹlòmíà ní grandpa òun lè dé yóò gbé fọ́tò rẹ̀ yóò gbé kọ́lé ìgbà tó ń bá ọ̀rá yá ó lè fi sínú ábọ́ọ̀mù ọmọ ti kì ó wà yóò ẹ̀lájẹ̀ yóò gbé kọ́lé tó bá yá òun ṣe ní tí a jẹ́ fún fàì tí a jẹ́ lè dé èèyàn tó bá yá ààrẹ ní tí a sọ wípé ká sọ ọ́ di èyí tí ó jẹ́ pé irin àrẹ̀rẹ̀ tí ó yẹ já sọ di bóòlù ẹ̀bọ̀ bíbọ ó bẹ̀rẹ̀ nù fámílì òun díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ọlọ́sẹ̀ gbogbo àwọn nǹkan wọn ìsìláàmù máa ń sọ fún wa káyà bùsù torí pé kí ni ó lè padà líìdì àwọn èèyàn sí ẹbọ ṣíṣe so àtàmásìn onìkan tí wọ́n gbé kalẹ̀ láti lè fi rẹpùsẹ́ǹtì ẹni tó ti lọ àbí nǹkan kan ó lè jẹ ẹranko láti lè fi rẹpùsẹ́ǹtì ẹ̀ so máa rí ìtàmásìn lẹ́bí àrùn náà àtìbó bóò ní ti ti àwọn iméjì tẹ gbé kalẹ̀ yìí tó ṣe ipò lẹ́dún nímọ́ tẹ́ ń ṣe ìjọ́sìnú kọ́ọ̀lù wajadna àbà àná láàbìdì wọ́n ní bá a ṣe bá bàbá wa tí wọ́n ń bá a ti bá àwọn bàbá wa tí wọ́n ń sìn yìí anábì ibrahim alayhisalatu salam ó fèsì lórí ọ̀rọ̀ rẹ̀ qala laqad kuntum antum wa aba'ukum fi dalalin mubin ó ní ẹ̀yìn àtàwọn bàbá yín ẹ̀ ti sọnù ní àwọn òdodo ní wọn ẹlẹ́nu àní àfáà ní àwọ́ àti ẹ̀ lè jù wọ́n àti lè lé àwọn táwọn ọmọ wọ́n àti ṣe jù lọ́la wọn ànábì ọlọ́wọ́ ọba in tó ti ti sọ fún wa òrùgbé lakọ̀tíkúnnù àti wà bá òkú ní dọ́lá ní mú bí ẹ̀yìn àtàwọn bàbá yín inú àrùn tó fojú ọ̀lẹ́wà ló jẹ́ pé kò sí compromise níbi ọ̀rọ̀ ẹ̀sìn kálá fẹ́ mọ compromise afẹ́ mọ dánu ìlú torí pé àfẹ́dé káwọn kan bínú tẹ́ ẹ̀ bá kan bínú ọlọ́wọ́n bó bínú sí ẹ̀ẹ́sùn tójú òdodo fún wọn ni ẹni tó bá wù kó dànù tàbá rántí anábì musa àìsàlátù salam òun àti fìràún tó lọ láàrin àwọn méjèèjì bó ṣe bá sọ̀rọ̀ ó ní láti dúó lórí òdodo ní bẹ́ẹ̀ náà ni anábì ibrahim àìsàlátù salam àti àwọn èèyàn rẹ̀ yìí bàbá rẹ̀ inclusive torí pé ọlọ́wọ́ bá ní ó sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ torí fún bàbá rẹ̀ lára àwọn ògbóǹtarìgì ẹlẹ́bọ ni bàbá ẹ̀ náà ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó gáìdì òun láti kékeré pẹ̀lú wípé ọlọ́run ọba ó tọ́ ọ sọ́nà ó jẹ́ kí nǹkan tètè yé ìgbà pé náà eléyìí kò make sense kó ṣe pé oòrùn òṣùpá ìràwọ̀ ilé àmọ́ ọbọ̀ èyí ti tẹ́jú mi kọ́ ọba tó ṣe fóun ló dá fọ́nà àtìlẹ̀ lẹ́ni tí ó bá yín wórogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó kún ní lọ́wọ́ èmi bí máa wórogún pẹ̀lú ọlọ́run ọba ọmọ ṣùgbọ́n ó fẹ́ challenge wọn ó fẹ́ pàkíyèsí wọn onímọ̀nàbí ìtàmàtí ìlẹ́tì àtúnlá àkíkù bóò nípa àwọn iméjì tẹ gbé kalẹ̀ tó ṣe fún ṣálẹ̀ ń bọ́ gbogbo ìgbàlẹ̀ ń dúní wá bàbá rẹ̀ àtàwọn èèyàn kan wọ́n fèsì wípé kí ní yóò wà jágná àbá ànàlá àbídì àwọn bàbá wa bá ti bá wọn tí wọ́n ń sìn yìí olóòjẹ́ pé kò ń ṣe evidence nínú ẹ̀sìn oníkíní ń ta máa bàbá wa tí wọ́n ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala tún sọ inú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní wa idha qila lahum ittabi'u ma anzala Allah ọlọ́yin tá a máa ń sọ fún wọn yìí pé ẹ tẹ̀lé ìtọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ qala Allah ìtọ́lọ́wọ́ bá sọ yìí qalu bá bàbá wa tí máa ṣe ọlọ́ni awalaw láyà àpèlú na ṣe án wọ́lá yàtẹ̀lú ọlọ́ni ẹ̀mọ gbọ́rọ̀ ìtẹ́ báyìí bá wọn bàbá yìí tán ṣe lẹ́ mọ̀ ṣe kò bá jẹ́ pọ́n bàbá wọn yẹn ni wọ́n gbọ́n kankan yé bẹ́ẹ̀ ni gbogbo ògbésí ayé wọn tí wọ́n lóyìn orí amùnà wà wọn àti lórí ìmọ̀nà ẹ̀ mọ̀ tẹ̀lé wọn gọ́gọ́ náà ni kò sẹ́ni tó yẹ ká tẹ̀lé gọ́gọ́ àyàfi anabi Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni kò sí kíra kan tó yẹ ká tẹ̀lé gọ́gọ́ àyàfi Al-Qur'an al وإذا قيل لهم اتبعوا ما أنزل الله ثمانية تلين صلوا وبعض قال قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا وأن يروا اتبع بابا وتنشي العام شيء ولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون Ọlọ́run ní sọ̀rọ̀ nìyí bàbá tẹ́ máa tẹ̀lé kódà kò ṣe é pé wọn nílà káyì wọn gbọ́n kankan yìí bẹ́ẹ̀ ni wọn ti lórí ojú ọ̀nà sọ̀nà bí Ibrahim alayhisalatu wasalam ó tètè rẹ̀spọ́ǹdì padà fún ẹ̀rí tí àwọn èèyàn mú wa máa fi tẹ̀mọ̀sí ilé tí a ń tún náà àsìkò bóòrì tàwọn ilé tí tẹ̀m̀bọ̀ ìbóòrì tí wọ́n ṣe jẹ́ kọlu wàjọ́dúnà àlèyí wàjọ́dúnà àbá ànàlá àmì àwọn bàbá wa àbáwọn tí wọ́n sìn ní so evidence nìyẹn kọ́ọ̀lá làkọ̀kúrú náà tún wọ́n àbá okùn lọ́dọ̀ àlùmọ́lẹ́ tó bá ṣe wípé ẹ bá wọn bàbá yín tán sílẹ̀ iná fi ń sìn à ẹ̀yìn àtàn bàbá yín nìyẹn ti gbé gbági àrùn tó fojú hàn inú ẹ̀ ní gbogbo yín wà qalu ajitana bil haqqi am anta min al-la'ibin wọ́n ní ìrẹ̀ ìbọ̀rọ̀ yìí tí ó sírọ̀sì àbí òṣàwàdà ajitana àbó oníṣẹ́fẹ̀ oníṣàwàdà àwọn àtàwọn bàbá wa à ń bẹ nínú àná tí ó mọ tó ń sọṣá tí ọlọ́pàá tó jẹ́ pé àfáà tó fẹ́ ṣe wá sí ọgbọ̀rọ̀ jẹ́ni tí ó dúró déédéé kò gbọ́dọ̀ bá compromise ọ̀rọ̀ ẹ̀sìn Ibrahim alayhisalatu salam kò ní problem pẹ̀lú àwọn èèyàn nípìnlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹbọ yìí náà ní problem tó fẹ́ ní pẹ̀lú wọn ìgbà tó sọ gbólóhùn yẹn fún wọn ike ẹ̀yin àtàwọn bàbá yẹn ń bẹ náà nù èsì tí wọ́n fún padà ní wípé àjíìtànà lè hàkì ṣé ogódodo wá fún wa àǹtẹ̀nẹ̀lá ìdí àbóǹṣeré ṣe ó sí ọ́pì ọmọ tó ń sọ àwọn àtàn bàbá wa à ń bẹ́nu náà ni wọ́n sọ fún anábọ̀ Muhammad sallallahu ìgbà tárí tó ń sọ fáwọn pé káwọn mọ́ ṣe ní táwọn ṣe mọ́ ẹsẹ̀kẹsẹ̀ wọn kéèyì ẹsẹ̀kẹsẹ̀ wọn bẹ̀rẹ̀ sí sọ̀tọ̀kú sọ̀ǹpa rẹ̀ ẹni tí ó kọ́kọ́ àtàkì àrẹ́sọ̀lá ọ̀sálà kò lẹ́ni tí ó ń pè ní ọ̀nkù tó ń ṣe Abu Lahab ẹni tó ṣe pé jọ tí wọ́n bí àlẹ́sì sáyé ó ń yọ ó ń tó ń fò sókè ṣùgbọ́n gbà tó gbọ́ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba lòún jẹ́ sí yín ẹ má ṣe àwọn nǹkan báyìí báyìí báyìí mọ́ ẹ má bọ ẹbọ mọ́ ẹsẹ̀kẹsẹ̀ ló sọ fún pé tabban ya Muhammad kò ní dáa fún ẹ̀rẹ́ Muhammad torí pé òṣà yẹn ni wọ́n compromise ẹ̀ wọ́n lè compromise ẹ̀ ó bá bàrà lẹ́nu wọn ju gbogbo nǹkan lọ kò sí náà lè fi bẹ́ ẹni tó bá ń takò já ọlọ́wọ́n bá dẹ̀ ti rán àlẹ́ Muhammad ọlá tó kó lọ takò nǹkan yẹn so kò sí má ṣe lè rẹ́ tó wọn ó padà jà náà yìí olùgbà tí wọ́n àyíbẹ̀rẹ̀ sí àlẹ́bọ̀ Muhammad ọlá àtàlà tí àlẹ́bí ní Jibril dẹ́rù bá ìyàwó rẹ̀ Khadija ó wà mú lọ sọ́dọ̀ ọ̀nkù rẹ̀ kan tí wọ́n pè ní wárápà fún náà ìgbà tán wá dọ́dọ̀ rẹ̀ ìyẹn wá sọ fún pé Jibril lórí yẹn òun ni ọlọ́run bá ń rántí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba bó ṣe rántí ànábì Musa ibà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ànábì ọlọ́run ọba ó ní ṣùgbọ́n á ó wù mí kó ṣe pé mo ṣì ń bẹ láyé ní ọ̀dọ́ ẹni ẹ ti dàgbà kó ṣe pé mo ń bẹ láyé ní ọ̀dọ́ tí màá lè kún ẹ lọ́wọ́ nígbà tí àwọn èèyàn bá lé ẹ jáde kúrò lóyún ọ̀rọ̀ yẹn kọ́kọ́ jẹ́ ìyá fanẹsọ̀ lọ́sọ̀nà ànábì ní àmọ̀kùrìjì ìyàwó tí wọ́n lé mi kúrò nùlù àti mo ní orúkọ tó da láàrin wọn àwọn gan ni wọ́n pè mí ní àmì olùfọkàntán débi tí wọ́n bẹ́ tọ́jú nǹkan pamọ́ ọ̀dọ̀ mi ni wọ́n kó wá wọ́n nífẹ̀ẹ́ mi àmọ̀kùrìjì ìyàwó tí wọ́n lé mi kúrò nùlù ó lẹ́yìn ẹ̀kan ò ní mú nǹkan tó mú wá ilà òdìyà àti káwọn èèyàn mú lọ́ta tó dúró lórí ìmọ̀lóhun lọ́kan kó mọ̀ pé àwọn èèyàn ó mú un lọ́ta ìsílẹ̀ àkójọ yí pé kó compromise fún wọn àbí kó dúró dáadáa lọ́lọ́wọ́ bá fún wọn sọ fọ́nà ìṣọ̀lá sọ́lá ń pè fọ́ sẹ́kìn dúró déédéé o dúró déédéé kàmà òmìnirta gẹ́gẹ́ bá a ṣe pẹ́ láṣẹ pọ̀ mọ́ ntára máa àti gbogbo ẹni tó bá lóun gbẹ ìsìn rẹ ẹ gbọ́dọ̀ dúró déédéé papọ̀ yìí ẹ gbọ́dọ̀ fi sọ́dọ̀ àwọn tó ṣe yí pé wọ́n ti ṣàbòsí fún ẹ̀mí ara wọn so islam ẹ̀sìn tó ṣe wípé ó létò ní kò ń ṣe islam táwọn ní í ṣe lónìí tó ṣe wọ́n ní àwọn liberal islam làwọn lè ṣe tó ti tó jẹ́ liberal islam ẹ̀sìn tuntun nìyíun tó ṣe wípé àwọn tí wọ́n ní wọ́n ń ṣe ti ti wọn ṣùgbọ́n ní tí ó ṣe islam yóò ṣe bọ́lá ọba ṣe fi rán àlẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam torí bọ́lá ọba òṣùpá náà bíi wípé kó islam nítorí wọn sọ fún mi pé for decade níta sọ fún ẹ ìwọ nìkan kọ́ wọ̀mọ̀n tábà máa àti gbogbo ẹni tó bá gba ìsìláàmù pẹ̀lú ẹ wà látẹ́tì láwọn ẹkùn náà kọjá ìnáwó bí máa káàmà ló náà wọ̀ sí gbogbo ń tẹ̀ ṣe lórí wà látẹ́tì káàmì ilẹ̀ mẹ́dínà bọ́lá mú ẹmọ́ ti sọ́dọ̀ àwọn táṣàbò ti fúnra wọn bàtàmá takumu náà tẹ́ ẹ bá ṣe ìyá náà ni ó jẹ ti yín o wọ́n máa lẹ́kùn dúní láìní áwòlíyá tó mẹ́lá fún sọ́rọ̀ kò sẹ́ni ó sọ fún wa ó ní ẹ̀yìn àtàn bàbá yín ẹgbẹ́ ìgbàgbì ẹ̀ẹ̀kí lórí ìlànà tí ọlọ́run ọba tí kò kẹta wà àwọn náà wọ́n sọ fún wípé ṣe ọmọ tó ń sọ kọlu àti ìtẹ̀nàbí hak wọ́n ní rẹ̀ ìbọ̀rọ̀ yẹn ṣé ó dòdò mú wá fún wa sá àmọ́ à ń tẹ́lẹ̀ láàyè àbó ń ṣeré kọ́ọ̀lù kan rọ́bù kùn rọ́bù tọ̀mà wà fún ọ̀rọ̀ ọba tó dá tó ń ṣèjẹun fún yín tó lè yẹ kẹ́ ẹ máa ṣèjọ́sìn fún òun náà ni ọba tó ṣe wípé ó ní sánmà àti ibẹ̀ àlẹ́bí ọba tó ṣe kún ló wọn wàhánà alábàárì ìgbìmọ̀ ṣáàyè èmi dẹ̀ tẹ̀sífà ìfìdí ọlọ́run ọba ló dá sánmà àti òun ló dá gbogbo nǹkan pátápátá òun dẹ̀ ló yẹ kẹ́ máa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfè yìí tàn sọ yìí abúláàbì ni abújáàlì ni fìràáwò ni ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n gbà pé ọlọ́mọ ọba ń bẹ ṣùgbọ́n bí tí ìṣù wà gangan òun wípé tí òun nìkan ló yẹ káwọn máa képe òun nìkan ló yẹ káwọn máa ṣèjọ́sìn fún òun nìkan ló yẹ káwọn máa gúnran fún ibi tí wọ́n ti ní pọ́blẹ́mù wọn àgbà yóò wọn ló bá bẹ yẹ kó tá a bá wọ Kùránì àríkọ́ lọ́wọ́ bá tọ́ka sí ilé ní àmọ́ àyè wọn Kùránì ọlọ́mọba subhanahu wa ta'ala ní sọ́mbà sọ fún wọn pé la ilaha illallah yẹsẹ̀ dúró wọ́n á ṣe pọ́npọ́ kíyàn wọ́n á ṣe girman káyì wọ́n kúlù wọ́n máa sọ ike àyínà látàrí wàlẹ̀ àti náà lè ṣàárín majnun tí àwọn afi gbogbo àwọn plural rẹ̀ ní aliya a iná da tariku aliya tina ṣáàfù gbogbo àwọn kata ń bọ̀ yìí lẹ̀ bí ṣáàrin majnun a máa tẹ̀lé akọrin wèrè èébú bẹ́ẹ̀ ẹni tí wọ́n ti ń pè ní alàmì tẹ́lẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ sí gbẹ́gbà tó ti sọ fún wọn pé ká má fi wá àti fáwọn bá bu ìyẹn kọ́ ní ìjù ni pé kó gangan fúnra ẹ má dìde èsì kúrò bí n tó sọ n tó sọ kó dúró lórí ẹ ìtàwọn èèyàn ń bú wọn ti bú àwọn ànábì ọlọ́wọ́n ọba síwájú gẹ́gẹ́ bí nǹkan tí a máa tẹnumọ́ ṣùgbọ́n ibi tí ó jẹ́ ìjù fún gangan fúnra ẹ òun pé kó torí báwọn èèyàn ń bú àbáwọn kan yàn ń lódì àbáwọn kan mú un lọ́ta kó náà wá torí ẹ̀ sọ wípé òun ó dá mi lu kìíní òun náà ti pé ìtò bá ṣe torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dídí wọn náà nẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam ní pèlè yìí èèyàn lòun náà ọlọ́wọ́ bá ní wà láwùlá ń sàbá náà kẹlẹ̀kọ̀ kí tàjàkà ilé iṣẹ́ ń kọ́ nílẹ̀ ọlọ́run tí ó máa ṣe máa tẹ̀tẹ̀ múlẹ̀ dáadáa ni ó fẹ́ sí sọ́dọ̀ wọn tán ó fẹ́ sí sọ́dọ̀ wọn díẹ̀ ọlọ́run ṣùgbọ́n a fi ẹsẹ̀ rinlẹ̀ torí pé ọmọ ènìyàn ó fẹ́ máa ṣèyàn ẹgbẹ́ lágbáyà rẹ̀ mú mi lọ́kàn adìrẹ́ dáadáa tẹ́lẹ̀ àtòrí ọ̀rọ̀ tí mo sọ yìí ojú kó fẹ́ gba tèmi mọ́ ṣùgbọ́n wo gbọ́dọ̀ mi kan ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣé sọkúsọ ló ń sọ tó bá yẹ pé sọkúsọ ló ń sọ ìwọ náà sọkù ẹ̀ ṣùgbọ́n tí o máa ń ṣe sọkúsọ tó ṣe pé ntọ́lọ́wọ́ bá ní kó so anábì Ibrahim alayhi salam ó ní ọlọ́run ọba tó dáa yín òun lọ́ba tó ní sánmà òun ni ọba tí ó dá gbogbo nǹkan òun dẹ̀ ló yẹ kẹ́ ṣèjọ́sìn fún kó ń ṣe àwọn kẹ́tẹ́ kó kalẹ̀ fẹ́ ṣèjọ́sìn fún yìí common sense làwọn nǹkan wọ̀nyí náà èèyàn fúnra rẹ̀ ló gbé igi fúnra rẹ̀ òun ló gbé òkúta kalẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìjọ́sìn fún nǹkan yẹn ó ń tọrọ nǹkan lọ́wọ́ nǹkan yẹn ó ń tọrọ ọmọ lọ́wọ́ nǹkan yẹn bí àwọn tí wọ́n lọ síbi omi tí wọ́n lọ ń tọrọ ọmọ àbí ẹni tó ń lọ síbi igi kan tó lọ ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ bóòlù ó ṣe fi ọlọ́run ọba tó dá igi tó dóomi òun fi lẹ̀ òun máa képe ẹ̀dọ̀ ọlọ́run ọba anábì Ibrahim alayhi salaam làákàyè rẹ̀ ti lọ síbi eléyìí síwájú kọ́lọ̀ ọba tiẹ̀ tó ṣe ní ànábì làákàyè rẹ̀ ti ṣe lọ síbẹ̀ pé ah, eléyìí ò bá mi olóògbé wípé ntó jẹ ẹbọ ẹbọ náà ni ó máa jẹ ntó jẹ ẹbọ ẹbọ ni ó máa jẹ èyí tí ó dẹ̀ da kò bóyá a ti rúfin àbá àrúfin ṣùgbọ́n nǹkan tó kẹsẹ̀rẹ̀ ní kí ọlọ́run ọba kò ní jẹ wá yá lórí àwọn nǹkan tá à ń ṣe àti tá a bá mọ̀ pé nǹkan tó dá ṣùgbọ́n nǹkan tí ò dá kò lórúkọ méjì nǹkan tí ò dá náà ni ṣùgbọ́n ẹni tó ń ṣe nǹkan tí ó mọ̀ pé tó ń ṣe ò dá ọlọ́run ọba ò ní jẹ yá eléyìí lọ́lọ́run ọba fi gbé àwọn òjíṣẹ́ dìde kọ́ máa sọ fún àwọn èèyàn pé eléyìí ò dá eléyìí ló dá eléyìí ò dá eléyìí ló dá tòun bó jẹ́ pé nǹkan tí ò da nǹkan tó da ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà àwa náà làákà ìwà ó lè mọ̀nà bíbẹ̀ kíkẹ́ ilé ìbẹ̀ ilé yóò da ṣùgbọ́n náà bò ní jẹ wáyà lórí pé kí ni ó yẹ kí làákà ìwà mọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ní rusula mubashirin wa munzirin ọlọ́run ní àwọn òjíṣẹ́ òun gbé wọn dìde kama jẹni tí ó mọ fáwọn èèyàn ní ròdùn ìyẹn tó bá tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba òun kama kìlọ̀ yà fún àwọn èèyàn ọlọ́wọ́ bá níbi aláyà kúnà lè náà sí aláyà hujjatun ba'da rusul ọlọ́wọ́ ní tàbí ṣe lẹ́yìn ní pé kéèyàn kan máa ní àwùjáre kan lórí ọlọ́wọ́ bá lẹ́yìn òjíṣẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò bá wa wí kò jẹ́ wá ń yà pẹ̀lú kó yẹ kí làákà ilé sọ fún nǹkan yìí dá ó jẹ́ àwọn òjíṣẹ́ dìde so that evidence only was established gbogbo ẹni tí òjíṣẹ́ tó bá ti wá dé àwùjọ rẹ̀ tó di ọ̀dọ̀ rẹ̀ kò ní ẹ̀skúsì ma olóòjẹ́ pé àwọn àfẹ́sìn tọ́pọ̀lọpọ̀ bá ma iṣẹ́ táwọn gbé dání ni wọ́n ní máa bá rán dẹ̀rẹ̀dẹ̀ káàkiri torí pé ìmọ̀ téèyàn mọ̀ ìsílà kò jẹ́ evidence against ẹni tó mọ̀ ó gbọ́dọ̀ fáwọn èèyàn ó gbọ́dọ̀ fún àwọn èèyàn tí wọ́n ní ó mọ ìmọ̀ ẹ̀sìn rẹ̀ torí pé ìtò mọ̀ yẹn ọ̀gọ̀rọ̀ àrùn yẹn ló so mọ́ nǹkan yẹn torí pé nǹkan tí yóò jẹ́ evidence lé àwọn èèyàn lórí ń bẹ pẹ̀lú òun ẹni tí òun náà bá wá ń bẹ láwùjọ tí wọ́n ti ń fi evidence rinlẹ̀ tó o pé kí ló sọ nínú ìwà ìfẹ́fẹ́ evidence ti wà established lórí òun ló jẹ́ pé ó gbọ́ wà sí kò gbọ́ wà sí evidence wà established lórí kí ló fà á òun gbé tó bá ti ń bẹ láwùjọ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó ṣe pé olùkú ti táyì kó òun gbọ́n tó wù ìdájọ́ ẹni ní ẹ́bídẹ́ẹ̀sì ti wà ẹ́sàbíṣe lórí òun ni gbogbo tó bá ṣe ní nǹkan kẹfìrí lẹ́yìn ìgbà yẹn ní ẹni tó ń sọ jẹ́ ọlọ́mọ ta'ala balance nǹkan yẹn ó gbé àwọn òṣìṣẹ́ dìde ká máa sọ̀rọ̀ fún àwọn èèyàn ó dẹ̀ sọ fún àwọn òṣìṣẹ́ fún wọn gbọ́dọ̀ tọ́jú nǹkan kan pamọ́ nínú nǹkan tó wọn bẹ́ẹ̀ náà ni ẹni tí ó sọ pé á ní àwọn àfa ànájú gbọ́ àwọn ọlọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ ó mọ tọ́fẹ́ káwọn èèyàn máa dáwó fáwọn àwọn àfáà ló yẹ kán máa jogún àwọn ànábì ọlọ́wọ́n ọba ló yẹ kán máa ṣàpálẹ̀ àwọn àfáà kán máa fún wọn lówó ṣùgbọ́n kò ń ṣe yẹn ní ìtumọ̀ hadith yẹn al-ulama warasatul anbiya iṣẹ́ táwọn ànábì ọlọ́wọ́n ọba ṣe bá ṣe ń dààmú káàkiri tẹ́ ṣe wá táwọn èèyàn ń bú wọn àfáà náà gbọ́dọ̀ máa ṣe wá àti àwọn èèyàn ó máa bú yóò máa dùn ún ṣùgbọ́n kò nítorí ẹ̀ kó lóun fẹ́ gbéṣẹ́ ọlọ́wọ́n ọba jù sílẹ̀ yóò máa ṣiṣẹ́ ọlọ́wọ́ ọba lọ náà ni torí pé àwọn ànábì ọlọ́wọ́ ọba àwọn èèyàn kú wọn wọ́n sọ̀sọ́ kú sọ ń pa wọn ó dùn àwọn náà ṣùgbọ́n ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní ẹ̀dúró déédéé lórí ìfẹ́ tí mo sọ fún yín sọ ànábì Ibrahim alayhi salatu wa salam ó ní ẹni tó yẹ kẹ́ ẹ máa sìn òun lọ́ba tó dá yín tó dá sánmà kò ń ṣe àwọn nǹkan ẹni tí ò ní gbà pé ló dá òun lẹ́yìn tó bá ti ya tọ́jú pátápátá ó dẹ̀ mọ̀ nínú ọkàn rẹ̀ pọ́lọ́run ló dáhùn bí Fáráò tó ń takò ọlọ́run ọba ó mọ̀ nínú ọkàn rẹ̀ ibi ọlọ́run ọba ló dáhùn ṣùgbọ́n fẹ́ takò ànábì Musa alayhisalatu wasalam ni òun ló fi ń sọ nǹkan tó yàtọ̀ sí tó ń bẹ nínú ọkàn rẹ̀ ẹlọ́mọ sọ pé wàjá àdúgbì ha wà sèkànnà àǹfóso òmùdóòmùn wà ẹlú wa ọlọ́run ni wọ́n ń takò anábì ibrahim alayhi salam ó wá ní wàtàláàdì mo fi ọlọ́wọ́ bá búra wàtàláàdì mo fi ọlọ́wọ́ bá búra tàláyì wàláyì bíláàdì a máa ń fi gbólóhùn yẹn a máa fi búra ní a ní wàláyì tàbá fẹ́ kankan tá à ń sọ nípa ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ lórí irọ́ bẹ́ẹ̀ náà ni tàláyì nítorí ọ̀tá fi lo wá àádọ́ta àbí bíláàdì wọ́n máa ń fi wọ́n búra ni Ibrahim alayhisalatu salam ó wá búra ó ní wàtàlá mo fi ọlọ́run bá búra ó ń sọ ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ tí ó ń ṣe nǹkan tí gbogbo ìlú ó máa gbọ́ ṣùgbọ́n ń fún ìfọ́tìrẹ tó máa ṣe nǹkan fún wọn máa ṣe fún àwọn òṣà yìí báàdà ti kúrò wọn ni pé a máa jáde kúrò ní ìlú wọn a lọ ṣọdún wọn a bọ òṣà wọn lẹ́yìn òjì eléyìí ọjọ kẹtù ní ọmọ fílẹ̀ tí ó jẹ́ ọjọ ọdún fún wọn àwọn òṣà tí ó òṣà wọn nílé òṣà lọkọ. tí wọ́n kọ́ kalẹ̀ tí wọ́n gbé oríṣiríṣi òṣà síbẹ̀ àwọn òṣà yìí ni wọ́n gbé jura wọn lọ wọ́n gbé tó jura wọn lọ Ibrahim alayhisalatu salam ó ní mo búra pẹ̀lú ọlọ́run màá ṣe kankan fún àwọn òṣà yìí báadà tó wọ́n lò obìnrin lẹ́yìn pàtẹ́ bá ti yẹ ìpadà kúrò lórí fàjáàlọ́ dùgbà bá ọlọ́run ọba kọ́ ti sórí náà ṣọ́ọ̀ṣì ọlọ́run ní ó padà ṣe nǹkan fún wọn ìgbà táwọn èèyàn jáde kúrò ní ìlú ọjà àìlọ́mùdù dáadáa ibrahim alayhisalatu wasalam ó mú àwọn òòṣà yìí ó gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ilà tẹ̀lé ìrànláwọ̀ àbí tó tóbi jù nù wọn èyí tó tóbi wọn ó fi yí lẹ la'allahu ilayhi yarji'un nítorí kálí padà wá bá anabi ibrahim alayhisalatu wọn ní kó tẹ̀lé àwọn kálọ̀ ó ní ilé sọ̀tẹ́ẹ̀kì ara mi ò yá kò tẹ̀lé wọn bàbá ẹ fẹ́ kó lọ bàbá rẹ fẹ́ kó tẹ̀ láwọn ṣùgbọ́n lòun ò lọ ara wọn ò yá gbogbo wọn jáde wọn lọ sọdún òòṣà wọn ìgbà tí wọn ò dé padà wọn rí pé àwọn òòṣà wọn ti di wẹ́lẹ́wẹ́lẹ́ ní kọ́ọ̀lù mọ́tò fáwọn aláwọ̀ bíi alẹ́ àkínà ìgbà tán dé tán rí àwọn òòṣà tán dé wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ojú ara wọn pé ah, kí ló ṣẹlẹ̀ ta ló ṣe léyìí sí àwọn òṣà wa ìnáwó lẹ́mìnà sọ̀rọ̀ ní alábòsí èèyàn rẹ̀ nìyẹn èèyàn burúkú ni bóyá náà ṣe ṣe ń ọmọ kan pàtán ọmọ kan wọn sọ wípé ṣé àgbàlagbà kan wọn ní rọ́jùlá wọ́n ní pàtàn ọmọ kan olóòtú jẹ́ pé oríire ńlá òun ni kí ọmọ tètè dàgbà àbí kó tètè jí síbi ìmọ̀lọ́gbọ́ kan àríwéèrè ìtàn àwọn afáríkà tí a kàkúrà ń sọ́ọ̀tù bá ọlọ́run iná òfìsì ẹ̀sùn àánú múlò wọ́n so kí ó ṣe wípé ńgbà tí wọ́n dàgbà àbí ńgbà tí òbí ó tọ́ ọmọ rẹ̀ ó tètè ṣe ojú ẹ̀ sí islamu orí ńlá ni àwọn ọmọ tó ṣe báwọn òbí rẹ̀ bú ọ̀tọ́ tó jọ́ ọ̀nà islamu ṣùgbọ́n òun ló mọ̀nà sí ìlànà islam orí ńlá ni so anabi ibrahim alayhisalatu wasalam ó sì ń bẹ lọ́dọ̀ ó sì ń bẹ lọ́dọ̀ so yẹn ká ní sẹ́ni ìnàpàtà agbọ́ ọmọ kan yẹn kúrò tó ń dárúkọ wọn agbọ́ ọmọ nǹkan tí ó ń dárúkọ ọmọ ikọ́ ń lọ orúkọ ọmọ yìí ní Ibrahim orúkọ ọmọ yìí ní Ibrahim ó túmọ̀ sí pé kíní ẹ̀ kò ṣe nǹkan gbogbo àwọn èèyàn mọ̀ tẹ́lẹ̀ dìbéètì tó ń lọ láàrin Ibrahim àìsàn sàlám àtàwọn èèyàn rẹ̀ àwọn èèyàn díẹ̀ torí pé wọn náà tóbi díẹ̀ bàbá rẹ̀ àtàwọn kọ̀ọ̀kan ní kí ọ̀rọ̀ yóò fi di nǹkan tí ó kárí ìlú lóṣù wo pé wàláhì àkìdánù àtìnáwó tó bàdà tó wọ́n lùmù jèrè màá dẹ̀ ṣe nǹkan fún àwọn òṣàyìn sọ́ra gbogbo wọn ni wọ́n á lè padà sọ́dọ̀ wọn á lè wá dìbéètì pẹ̀lú òun lápapọ̀ tí wọ́n ṣe ń báwọn ẹ̀kọ́ kan ni gbogbo yín ẹ̀ wà kojú mi àwọn èèyàn ní láti bèèrè pé mọ́ fáàlà ádàbí àrí àtìná tàbíṣì àwọn nǹkan wáyé tí ó ṣá wá wọ́n ní kọ́ọ̀lù sẹ̀rí iná pátá yẹ̀kúrù ní kọ́ọ̀lù lọ Ibrahim ọmọ kan agbọ́ tó ń dárúkọ àwọn òṣà ikú wọn á ṣe kankan fún wọn orúkọ rẹ̀ ní Ibrahim kí gbogbo ọ̀rẹ́ lè rí ọmọ burúkú tó ṣe irú nǹkan tó ṣe yìí ọmọ alábùkún tó ṣe irú nǹkan tó ṣe yìí káwọn èèyàn lè wú ìyàtá ìjẹ irú ọmọ yìí wọ́n lọ mú wá ìgbà sámúdé kọ́ọ̀lù àǹtà fún àtàhàdà bí àlè àti náyà Ibrahim wọ́n ní rẹ̀ Ibrahim tí wọ́n ló ṣe àwọn nǹkan wọ̀nyí bí àwọn òṣàwà kọ́ọ̀lù àbá ń pa àlà òkèbí fọ̀tàlùwò ẹ̀bẹ̀ lọ́wọ́ nǹkan mi ẹ̀jì kó tó bá ṣe pé wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀bẹ̀ lọ pípa ló ṣe nǹkan yìí fún yín fọ̀rọ̀jà ìlà òkúkú yìí ìgbà tó sọ̀rọ̀ yìí gbogbo náà wà òfin òkú ló ní wà ó fọkọ́ọ̀lù ìnákù máa ń tó mo sọ̀rọ̀ mọ́ ni á ah, ọmọ yìí ò ń ṣalábù tẹ̀ ń gẹ́gẹ́ alábù bó láti máa bọ nǹkan tí ò lè sọ̀rọ̀ bó láti máa bọ nísìn ọmọ yìí ó ti dìfí ti wa ó ní kábẹ́ẹ̀ lọ́wọ́ ètò dàgbà náà yìí òun ló ṣe kábẹ́ẹ̀ lọ́wọ́ àwọn yòókù pé ta ló ṣe fún yín tó bá ṣe kí wọ́n sọ̀rọ̀ ó ti dìfí ti wa pẹ̀lú eléyìí àwa gangan lalábòsí òun ṣòun ní alábòsí àwa gangan la àbọ̀wọ́ ọlọ́run àwa gangan la ṣe tó yẹ ká ṣe tó máa ń kí tó aláàrú ó sí yìí ọba dẹni tó ṣe yí pé wọ́n dórí kodò takọ́dà alíkàmá àwùlà ìdìbò wọ́n ní ilẹ̀ Ibrahim àwọn kan nu wọn bá tún sọ̀rọ̀ pé ilẹ̀ Ibrahim ẹ ṣùgbọ́n ṣe bóun mọ̀ kó wọn lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ṣe sọ pé ká bèè lọ wọn ni ṣe bóun kó wọn lè sọ̀rọ̀ kọ́ọ̀lá fata àbúrò nà mí dúnì láàyè má la yàn fa òkú ṣe án wà láyà tó tó kòmù tẹ́yìn náà lámọ̀ tó wọn lè sọ̀rọ̀ etí ò lè ṣe é láǹfààní kan etí ò lè fi ìnira kan fún yín tí ò lè kí kúrò tọ́nà bá fẹ́ fi àdánwò kàn yín àwọn kẹtẹ́ ń kí pèsè ìgbóran fún ìwọ̀n ní ọ̀lọ́wọ́ kan tá lè ṣe fún yín bẹ́ẹ̀ ni wọ́n lè ti aburú kan kúrò fún yín wọ́n aláǹfààní kan tá lè ṣe fún yín ẹ wá ń sin nǹkan tí ò lè sọ̀rọ̀ ẹ̀ ń sin nǹkan tó ṣe pé kò lè gbọ́rọ̀ ẹ̀ ń sin nǹkan tí ò láǹfààní tí ò ní ìra kan tó lè kó yín ṣètọ́nù ló ń lò yìí ìgbà tó wá fi eléyìn ilẹ̀ fún wọn èyí tí wọ́n èjú wọ́lẹ̀ kí ni nǹkan tí wọ́n ṣe èyí wọ́n padà ṣe oní ufin lakum wa lima ta'buduna min dunillah ṣí ọyìn ó ṣe fún yín ẹ̀yin àti gbogbo tẹ́ǹsìn yàtọ̀ sí ọlọ́run ọba afala ta'qilun ṣé èyí tí èjú wọ́lẹ̀ kí gbogbo wọn dẹ̀ dọmọ lẹ́yìn anábì Ibrahim alayhi salatu wassalam kí gbogbo wọn kádẹni tí ó mọ̀ tún lọ́wọ́ bá nìkan tí ó dúró ti la ilaha illallah èyí tí wọ́n ṣe àwọn òṣà ń yẹ ní láti dáàbò bò wọn torí pé bẹ́ẹ̀ bá sun ọmọ yìí ná yóò máa ṣe àwọn èèyàn lọ́nà àwọn èèyàn lè ní bọ àwọn òṣà ń yìí mọ́ ìkùtù fàáyì tó bá ṣe pé ẹni kan ṣe tẹ bá ní nǹkan ṣe ọmọ yìí ẹ̀sùn náà ni àríkóòrò wọn àsọ yí pé ìṣèríkóòrò ẹ̀sùn náà díẹ̀ díẹ̀ ìtìyàtọ̀ ń bẹ láàrin gbólóhùn àríkóòrò àti ìṣèríkóòrò tí lárúbáwá sọ pé àríkóòrò ìtumọ̀ rẹ̀ ni pé sọ sínú iná iná tó gbóná dáadáa iná tó ní agbára gan wọ́n ní harikuhu ẹ̀dá iná tó ní agbára kẹwàá sọ ọmọ yìí sínú rẹ̀ nǹkan tún fa ilé ìtẹ́bá ní nǹkan wọ́n bẹ̀ dáná bẹ́ẹ̀ wọ́n padà ju anábì Ibrahim alisalaamusala wọ́n ju Ibrahim sínú náà ṣùgbọ́n ọlọ́run ọba ní aní rẹ̀ náà kùnà yá náà ọlọ́run aní rẹ̀ náà máa jẹ́ bárọ̀dàn wà sàlámà tútù àti ọlá fún Ibrahim alayhi salatu wassalam níta àwọn olùkọ́ àwọn ní agbára nìyẹn òun ni pé kí wọ́n sùn náà ṣùgbọ́n jù sínú náà yẹn ọlọ́run bá gba agbára jónijóni tó ń bẹ lára náà ó gbà kúrò lára náà iná wá di bárọ̀dàn ó di nǹkan tó tutù tó bá tutù lásán ni ó tún lè kó bá ìdí ọlọ́run bá ní wàsálàmù kó tún jẹ́ ọ̀la tó tutù tí ó ní kó ìnira bá Ibrahim alayhi salam sọlọ bí dẹ́tù ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó ṣe yí pé fàánù ni mà yìí a ṣe tó bá bẹ́ẹ̀ lérò pẹ̀ láti ṣe ni onígbà mi láàbírí wọn lé yẹn tó ti wọ mẹ́nu pọ́ọ̀tù lè bí mọ́mọ́ ọlọ́run àní ìdíbẹ́ fẹ́lẹ́ ìlọ́mọ òfin ayé òfin táwọn medical doctor jímọ̀ ọlọ́wọ́n bó dẹ̀ pé òfin yẹn àwọn àni àní ah, láti lọ ṣe DNA test tí òun ló bi àti òun nìkíní kan ènìyàn ta ilé ìyá ah, atọ́rí ilé dọ́mọ̀ atọ́rí ilé dọ́mọ̀ wọ́n bá ní kí ni atọ́rí dọ́mọ̀ àṣọ́fọ́síwò ah, gbogbo tẹ́ta ṣe ń pọ̀ pàpọ̀ mẹ́rin bọ̀n bá ṣe ń ṣe pàǹkà fún ègé láàárín pé kí ni ò lè dọ́mọ̀ ìwọ́n láàmú méjèèjì wọ́n ṣe DNA ọlọ́run ló lọ́mọ wọ́n ṣe pamcard fún wọ́n ní àtọ́rẹ̀ olè dọ́mọ ìtọ́lọ́wọ́ bá fi ju gbogbo wa lọ nù olùkọ́ tó jẹ́ pé mùsùlùmí òun ṣẹni tí ó gbára lé àwọn nǹkan tó jẹ́ sábàbí ayé yóò ṣe sábàbí yóò mú sábàbí ṣùgbọ́n yóò gbára lé ọlọ́run ọba subhanahu wa ta'ala èlèmí àwọn pé a ah, lò ní láti lè ṣe nǹkan báyìí la ó yẹ kí nǹkan báyìí la nítorí bá ṣe àmọye ah, nǹkan tí owó lè ṣe àmọye nǹkan tí owó lè ṣe so a gbọ́dọ̀ gbára lé àwọn sábàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ máa lo sábàbí tí ó takò ẹ̀sìn ṣùgbọ́n káwá gbára lé ipe ń gbàtí bá ti ní nǹkan báyìí nǹkan báyìí gbọ́dọ̀ ṣe yìí èèyàn tẹrẹ ẹ sọ ìgbára lé sábàbí bí àwọn yìí ni agbọ́dọ̀ sùn náà ni tá a bá jóná without àjẹni tí ó protect àwọn òṣà àwọn èèyàn ó lè continue láti máa bòrìṣà lọ àwọn èèyàn ó continue láti máa ṣèsìn wọn lọ ṣùgbọ́n a bá fi lè sun ọmọ iná ní threat ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni kúlẹ̀ yà náà rú àmì rẹ̀ náà kú ní pátá wa sàlámà àìbọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá وأرادوا به كيدا فجعلناهم فجعلناهم الأخسرين ọlọ́run ní wọ́n pèsè pèrò láti pa ànábì Ibrahim àìsàlátàlá ṣùgbọ́n àwọn lásọ jẹ́ ẹni òfin àwọn lásọ di lúdà àwọn ẹ̀kọ́ káàdì nínú eléyìí tàn yìí bó ṣe jẹ́ ṣókító òun náà ní wípé èèyàn gbọ́dọ̀ dúró déédéé lórí dẹ́lẹ́ni tó ṣọwọ́ àti ìgbà míì àmọ̀ bọ́ àti àmọ̀ rí ń bẹ́ yẹ kò ń ṣe àkọ́kọ́ àwọn anábí ọlọ́mọba wọ́n ti sọ síwájú torí pé kí ni ṣíṣe pẹ̀lú ọlọ́mọba kò ń ṣe nǹkan tá a fọwọ́ kékeré mú nǹkan ti tí ọlọ́mọba tí ó lẹ́tọ̀ọ́ sọ́dọ̀ rẹ̀ kò ń ṣe nǹkan tá a fojú kékeré o olóòpọ̀ tó jẹ́ pé ẹrẹ́ lónìí lónìí yóò dẹ̀ máa promote nke ẹbọ gbogbo àwọn ọdún yamayama tó ń ṣe ọdún kìíní kan ní eléyìí ní ọdún eégún ní ẹ̀yọ ní yóò nítorí pé ń jọmọ èkó ẹ̀kìn ní àwọn nu àwọn gbọ́dọ̀ contribute sí àwọn àṣe ó bá dá kọ́bọ̀ síbẹ̀ ó ṣe bọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá tó ọlọ́wọ́n bá ṣe àlìjẹ́nà lè ó tó ti ṣe léwọ̀ fún èèyàn bẹ́ẹ̀ wọ́n máa wọ́wù náà rí tí ó dé sínú náà ni wọ́n máa lè gọ́ọ̀lẹ̀ nínú ẹni ọ̀sọ́ àwọn tó ṣe ààbò sí ọlọ́run ní kò sí olùrànlọ́wọ́ kan fún wọn tó ló jẹ́ pé Islam ta fẹ́ ṣe tó bá wù wá ṣe kò ń yẹn fún wa láti ṣe níbi ṣùgbọ́n bá a bá ṣe kálukú pàdé ọlọ́wọ́ bá a gbọ́dọ̀ ṣe bí ọlọ́wọ́ bá ṣe fi rán wa Muhammad sallallahu alaihi wa sallam tùmọ́ ká mú ká mọ̀ dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn à ń tara wa ní torí pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó rán lẹ́nu wa Muhammad sallallahu alaihi wa sallam ó ti ṣàlàyé fún wa innahu man yushrik billah faqad harrama Allahu alaihi janna ẹni tó bá ti lè wọ orogún pọ̀ mọ́ ọlọ́wọ́ bá bó tilẹ̀ ó kó má ọlọ́wọ́ bá ti ṣàlùjẹ́nà lé wọ̀ fún un so gbogbo ọ̀nà tẹ́yẹ̀ fi ń kọ́ntribútù síbi nǹkan ẹ̀kọ́ a gbọ́dọ̀ dá sí rárá àti gbogbo àwọn ìròyìn tí máa ń sọ ní dẹ́lẹ́bọ tí máa ń sọ ní bí kèfè ń agbọ́rọ̀ jìnà sí ẹlòmíà wa ní táàbà nípa wọn ṣe ń sìn wọn abirú wọn kọ́ ló kọ́kọ́ ní mọ̀lẹ́bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó bẹ̀rẹ̀ ìsìláàmù ní òun nìkan ló dára ẹ̀mọ̀ ní mùsùlùmí àkọ́kọ́ ìyàwó rẹ̀ tẹ̀lé ọmọ tó ń gbọ́dọ̀ rẹ̀ àánú ìrọ̀jà láwọn àánú tẹ̀lé Abubakar gbogbo ògbóró mọ́kàngbà yẹn ní ìgboro ni àwọn náà láwọn nílé tí ń ní fámìlì wọn àtọ́ wípé táwọn bàbá wọn ṣe mọ̀ ẹ̀wọ̀n á sáwọn ìtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó sọ fún orí ẹ̀gbọ́rọ̀ tẹ̀lé wọn ẹ̀gbọ́rọ̀ tẹ̀lé lánàá wọn kò sí nǹkan tá a fẹ́ mú wọn ní etí òní ti tí ò sí láyé àwọn tó ti fẹ́ mú wọn ní etí òní ọtí mímu pẹ̀lú báwọn èèyàn ti ń tẹ̀ mọ́lẹ̀ ọtí náà ń tẹ̀ mọ́lẹ̀ ẹ̀rọ òbí lójú ọ̀rọ̀ níbi tí wọ́n mú jíde ìbádúgbà ní wọ́n wọ ẹnu ìbádúgbà ní anábọ̀ Muhammad ọlá àtọ́lá ọ̀nkù rẹ̀ àbá lára àwọn tó tẹ́ ìsìnkú ká máa yáwọn èèyàn ní owó èlé yìí ìgbà tí àyà dé lórí pé ẹ̀gbọ́dọ̀ gba rìbá mọ́ anábọ̀ ní awọ́lu rìbá àbọ̀ òwò rìbá àmìnà àbá gbẹ́sẹ̀ lé ti ní àbá ilé yẹn ni a ti bẹ̀rẹ̀ ìtọ́nisọ́nà ẹni tó kọ́kọ́ jẹ́ ní first victim òun náà ni ọkù rẹ̀ sẹ́yìn tó bá rí òun tó dédé àbúrò gba nọ́nsẹ́ǹsì nọ́nsẹ́ǹsì ẹ̀wọ́ bẹ́ẹ̀ látara fámílì ẹ̀ tó bá ń fọ́ ọ̀rá fámílì ẹ̀ lórí òun fọ́ ọ̀rá òun tó wà lẹ́gbẹ̀ẹ́ lórí yìí ó wá lé máa ń yàn ó serious so ó ní the first thing tó àkọ́kọ́ gbádànù òun náà ni ti ọkùnrin àgbà so àmọ́ iye owó ní àbáàbí lose lábára nǹkan yẹn àwọn èèyàn tó jẹ àbáàbí owó tó yá ní owó èdè àmọ́ iye owó ló lose ṣùgbọ́n nípa ọlọ́ àtọ́lá ń sọ̀rọ̀ fáínà nìyẹn so kò sí nǹkan tá a máa láǹ ṣe tẹ́tẹ́ títa ní ìdìnnà ṣíṣe àwọn lágbá wọn tẹ̀lé sínú ẹ̀ ni so kò sí ta fẹ́ wọ́n ní ẹ̀sìn sí ìsìn àbá ìtẹ́ǹsọ̀ ẹ̀ àwùjọ tí wá yàtọ̀ bó ló ṣe yàtọ̀ àwùjọ àrẹ́sọ̀ ọlọ́ àtọ́lá àwùjọ tó yàtọ̀ títí tiwa tó gbé ṣe báwa ń láwọn mùsùlùmí dáadáa ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ wà sílẹ̀ ní orílẹ̀ oríyàwó tó tó gbé sílé orọ́mọ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ orí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti máa rúgbá sí gbogbo àwọn tó kù ẹlẹ́bọ ni wọ́n ó dẹ̀ bẹ̀rẹ̀ wà sílẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n bu wọ́n sọ̀tọ̀ kú sọ pa rẹ̀ wọ́n wọ́n pe nǹkan tí ò jẹ́ ìgbà tó yá o ti pé o padà di pẹ́ẹ́sì ó fọ́nká ó tànká àwọn èèyàn wọnú ẹ̀sìn Islam ọlọ́run máa ń sọ fún yín pé ìdájá nasrullah wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinil afwaja fasabbih bihamdi rabbik wastaghfirhu innahu kana tawwaba ọlọ́run rẹ̀ Muhammad tó yàn àránṣẹ́ ọlọ́run bá dé ẹ̀sìn tó ń sọ fún àwọn èèyàn tí wọ́n ń takò ẹ̀yìn tánàṣẹ́ ọlọ́run bá dé tó ráwọn èèyàn tí wọ́n wọnú ẹ̀sìn yẹn níjọ níjọ fasabbih bihamdi rabbik máa ṣàfọ̀mọ́ ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú kó máa dúpẹ́ fún wa tẹ́tí ò máa wọ́ lọ́wọ́ ọba alákùrẹ́jì torí pé ọlọ́wọ́ ọba ọba tí ìgbà tuntun bá ẹrú yìí ìgbà tí ó máa ọ̀dà láwa àti àwọn sàábà tí wọ́n kójọ lẹ́yìn ikú ọlọ́wọ́ sọ́lá wa ń bèèrè pé kí lẹ rò pé àyà yìí súra yìí ń tọ́ka sí àwọn sàábà sọ sẹ́wọ̀n rí ó wá lọ́wọ́ ọmọ ó ní tèmi rí ni pé àyà yìí ó ń sọ pé àsìkò tánàbí ó jáde láyé tó dàtí ti pé o ti achieve o ti rí iṣẹ́ ṣe àsìkò tí ń tó tó jáde láyé umar ní ààbò ṣe ní ẹ̀rìmí náà ṣùgbọ́n yìí torí pé èyí ó bẹ̀rẹ̀ látara tó kí ni èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta ó wá di nǹkan tí gbogbo ilẹ̀ mọ́kà tó di pé wọ́n gbà ó di nǹkan tí màdínà gbà ó di nǹkan tó ń spread tó ń lọ káàkiri islamic government wà established nígbà tó ṣe pé àwọn èèyàn rẹ̀ ti ṣe tẹ́lẹ̀ tó ṣe pé tó bá pèrè ní mùsùlùmí ní ìgboro mọ́kà wọn á bá tiẹ̀ jẹ́ ó wá di nǹkan tó padà rinlẹ̀ ó di nǹkan tó ṣe yí pé ó padà lẹ́nu ó di nǹkan tó spread so káwọ owó ẹni wípé àlìmọ̀ ìfirawé Saudi à ń tara wa ni ìta ń pè ní Saudi lónìí ibìkan lòun náà ti bẹ̀rẹ̀ gbogbo à ń ṣe àwọn ẹbọ à ń ṣe àwọn bíbíà ẹ̀dí ká gbá gbogbo ẹ̀ dànù ká gbé e sẹ́gbẹ̀ kan ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn Islam clear tí ó sì rú dún bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn ní ìyàtọ̀ sí ẹ̀sìn Islam tó ń pè ní Islam òun náà sì láti ṣe ṣùgbọ́n kálukú yóò pàdé Ọlọ́run subhanahu wa ta'ala ẹbí ká kẹ́kọ̀ọ́ látara ìtàn náà Ibrahim àdìsọ́lá sọ́lám tọ́lọ́wọ́n bá sọ fún wa yìí ọlọ́wọ́n bá ń sọ àwọn ìtàn yìí lásọtún sọ yóò tún ìdí tiẹ̀ nu sóra mi ṣùgbọ́n àwọn akókè máa mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí ká lè bá àwọn ronú sí i àwọn èèyàn wọn a máa tako dodo ànábì Ibrahim àdìsọ́lá sọ́lám tí tó sọ fún àwọn èèyàn bí ẹ̀kan juwọ́lẹ̀ fún ni ṣùgbọ́n ọgbọ̀rọ̀ èèyàn ni ò ní gbà ẹlòmíì ti rí pé tó ń ṣe rọ́ọ̀dì yìí tá a lè sọ pé ó ṣe àjẹsákẹ́lá ọ̀fẹ́ra kọ́lọ̀ ọ̀sẹ́lẹ̀ tó dára kó pàkíyèsí ni yóò gbógun ti ẹni yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ti ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tí ó ń gbà kí èsì wá sí abẹ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala ìta bá wà sí ẹ̀fọ́ wà sí kó ló fún ìtọ́sán wa wọn wà kí ó ṣe àtúnṣe ọ̀rọ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk